Mm-hmm. ṣe bí tó ṣe sí ló ṣe sí. nǹkan bá ti bàjẹ́ ilé ọlá wù mí yéé o. ilé ọlá wù mí gbé. ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni kò yé mi. wọ́n tọ́ wọn wọ́n á tọ́ ẹ. dáadáa ò lè jà ó lábúrò lẹ́yìn tó gbójú. ti wèrè bọ̀ ẹ má má tọ́ mi mi ò fẹ́ wàhálà o pàrọ̀ ilé ọ̀la. wọ́n fún ọ ọláìtàláìsùmọ̀bìlẹ̀lẹ̀sìláwà ah, hàn ojú ẹlẹ́dàá yín tó wọn ò fún mi lówó yín o ọlọ́run. kéré sọ owó tèmi mọ̀ ń sọ wọn ò lè kówó tèmi fún ọ náà tèmi sọ pé wọ́n kọ́ mú mi débi iṣẹ́ owó tí wọ́n fún owó tiẹ̀ tí wọ́n fún ọ báyìí èló ni. owó owó tèmi. ẹ ẹ tí wọ́n fún ọ owó oṣù rẹ tí wọ́n fún ọ èló ni. owó oṣù kan péré náà ni. Ah, ṣé ń tọ́wé rè báyìí èmi mọ̀ kówó oṣù kan wọ́n fún ọ wọn ò sáà fún ọ lóṣù mẹ́rin pọ̀ wọn ò sì lè fún ọ ládùúfà advance àní èló ni wọ́n fún ọ lóṣù kan yìí. àǹtí kò fún wọn fún ọ lówó o kódà mi gan mọ̀ kọ́tọ́ ṣe ga o. ó ti yé mi owó mọ́nì tiẹ̀ èlò èlò èlò. Malam Musa. Baba Mutum. Eh? Mutum ọlọ́mọ jẹ́ nítorí ibú kí ló lè fantáàmù wọn ra wa lépè ìwo ń bàbá mùtúmù kí n túmọ̀ rẹ̀. bàbá èmi kò ṣépè fún ìwọ. ẹ kí wàá ní. èmi ń kọ́ wọlé ni ní ìlú tí àwa lọ́dọ̀ tí àwa tó bá pè yàn ní bàbá mùtúmù káì mùtúmù gíríkì kẹrẹ èèyàn ńlá ni wọ́n pè báwọn. ẹ rí ṣé n tẹ kó sọ́run ni àti goyin àti pákéjì yín gbogbo ẹni mo ń pọ́n lè. <laughs> àwọn ìdúgbẹ́ náà wà lọ́wọ́ àbẹ́ẹ̀rí ìtò èèyàn ń tẹ́rẹ́ kó kí fúlàní ọkọ̀ ṣẹ̀kọ́ṣẹ̀ tó máa ṣẹ̀jẹ̀ lẹ́yìn tí ń gbénú igbó ẹ̀yin náà tún dé èèyàn lámọ̀ lọ́dọ̀ yín. tọ́ yàtọ̀ àyè. èèwọ̀ sá. yàtọ̀ àyè. ẹ ẹ jẹ́ yìí ò lè. ẹ̀yin owó tiẹ̀ ń kọ́. owó kí ni ẹ̀ ń béèrè lọ́wọ́ mi. mo ti gba two two thousand lọ́wọ́ àwọn yòókù rẹ̀. owó kí ni two thousand tẹ gbà. owó pé mo bá yín wáṣẹ́ mo bá yín ríṣẹ́ àbí bò wá ni. bàbá sí àwọn yẹ ká fún wa fún wọn lówó ni àbí wọ́n ló yẹ kó máa fún àwa lówó. ah. ilé ọlá. kọjá àfọlọ́dà mm, ah, ọ̀rọ̀ kan ní màá ń jẹ mí lọ́kàn ló gbé ń wá. Ah, ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ àtàwọn àyàwó yìí náà sọ ma pé bí wọ́n bá ń bú ẹ̀tù orí a máa rin awó. àwọn èèyàn ti fẹ́ máa fi ọ bú mi kì í ṣe lórí ọ̀rọ̀ ara tèmi o wọ́n ní àwọn obìnrin àtàwọn ọmọ tí ń lọ wọn bí bàbá wọn fẹ́ gun bàálù agbára rẹ̀ kà ọkọ̀ tí ọ̀bá wù ni ò ní gbé jáde ẹwà àwọn ọmọ rẹ̀ á ní àǹfẹ̀sẹ̀ gbálẹ̀ kí wọn ẹwà àwọn ìyàwó rẹ̀ àwọn lọ́kadà ń fà lásọ ọ̀yà ọwà ọwà ń dùn mí mọ́lọ́rẹ̀ mi n ò lè gba nǹkan kan tì lọ́wọ́ rẹ̀. Eh. Ah, wọ́n máa ń lọ́wọ́ bọ̀tọ̀ àbí ìyá wọn. ẹnìkan kan ò yọjú sí mi o èmi lèmi ń rò lọ́kàn ara mi o mi ò fojú kẹ́nìkan kan nù wọn. nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ ni. mo fẹ́ kí rárá ra mọ́tò fún àwọn ọmọ ká sì ra mọ́tò fáwọn ìyàwó owó rẹ̀ kúkú wà. ó sì ní wọn rán sí mi. ẹnìkan kan rán mi. ìgbà ń sọnù o ẹrù bá tilẹ̀ pẹ́ ní báyìí ọmọ bá lájọbí ni. torí àjàpọ̀ o. kò wò pé máa hmm? ń tẹnu wọn mọ́ gan-an wọn ò lánàá gbàgà bá ń sọ̀rọ̀ débi ìwé lẹ́yìn rí. lánìyàn ewu lè bu ara ibi wọn mọ̀ pé àgbo olè tútù ló ṣe yín èmi dà báyìí ṣé bó ṣe wà tẹ́lẹ̀ nù ni. Ah, ó ti yé mi wọ́n ní aláàtìsẹ ní má ti ṣe ààrẹ mo ti fún ọ láàyè jù hmm. ó ti wọnú bọ́sẹ̀ tì mí hmm. èmi ń wàá ṣe àtúnṣe ọ̀rọ̀ ara mi báyìí sórí hmm. ẹn tí ọlọ́run bá ti ní òní ga láyé bí èèyàn bá gbìmọ̀ pọ̀ tí wọ́n gbé orí dẹ́kìn fún rẹ̀ ní ọ̀sán. èwo lè pé. láàyè kọ́ mọ wọnú pálọ̀ mi wá wo pálọ̀ mi rè o só ti wò dáadáa níjọ́ kíjọ́ tó bá ń kó ọ̀fẹ́ nǹkan lọ́la fi ọ̀rẹ́ rí mi ilé ọ̀dẹ lọ́mọ dúró sí o. Hmm. ilé ọ̀dẹ. tí n bá ara yọjú sí ẹ tí n bá ara ọmọ lọ́mọ padà wá lọ́mọ sílẹ̀ padà wá gbélé ẹ. ṣé mo tún ti mú fìgìláńtẹ́ mọ̀ nù. kó o pé bọ́ta pálọ̀ mi. bọ́ọ̀tà báyà bó ṣe sọ̀rọ̀ bọ́ọ̀tà ìbínú olówó ọ̀dà bọ́ọ̀tà. ẹ má ọdún. abẹ́ wa gbà mí lẹ́yìn yóò máa torí pé wọ́n máa máa rò ó pé torí pé mo ti tutù torí pé ń wọ̀n lápọn ilé sọ̀rọ̀ wọ́n máa fi wọ̀ sí lọ́ọ̀mì lẹ́nu kówó pé ẹ̀yìn sì lè bá ń bá wí ẹni tí ọ̀bà nílò ẹni iṣẹ́ wo ló ṣe látara ọ̀dàlẹ̀ rí tọ́jú àwọ̀ fún èmi náà ní í jẹ àyè ti wá àgbà náà èmi ní wàá dín àyè ń kù nítorí pé mo ti kọlà ẹ̀yà máa ń wò pé mo gọ̀ bí mo bá tiẹ̀ gọ̀ bí mo bá tiẹ̀ pọ́n mi lé dúkìá tó lọ́n kó fún mi wọ́n gbọ́dọ̀ máa pọ́n lé látara mi ni ṣé ìwé jẹ́ntù mo jẹ́ntù ni tó fi bá mi sọ̀rọ̀ bó ṣe wù wọ́n ó dà pé àgọ́ ti fẹ́ wà náà rọ̀ mi mo ti tutù jù mo tutù fáwọn èèyàn mo bá wọn mọ̀ fọ́ lọ mi mú pẹ̀lú ohun tó lọ́n ṣe fún mi. mo ṣe ní bínú mo bínú bọ́nà wàtìgbà tí mo ti fẹ́ kùn létí mo ti pè tó ní pé kí n dúró síta látàárọ̀ jọ̀ọ́ má bínú wo chief wà ń lé ni ṣé òde rí wọn gbọ́dọ̀ mọ̀ pọ́kùnrin kankan wọ ọmọ àwọn wá. bó ah, o sọ yẹn fún mi náà mo bá sọ fún pé chief wà ń lé owó kan ní kí n dúró síta kó gbogbo kó dà náà. ẹnu ìbáwo ni ṣe wà òkè. ìwà òkè rárá. ọ̀wà òkè kí ló ṣe é tó wà òkè. wo látàárọ̀ mo ti ń ronú nínú ilé. kí ló fa ìrònú. Wo, èmi àtàwọn ọ̀rẹ́ mi a ní patí lọ́jọ́ Saturday. Mi dẹ̀ tí rówó raṣọ, gbogbo àwọn ọ̀rẹ́ mi náà ti raṣọ, èmi nìkan ni mi tí raṣọ. Ẹ Tẹ́jú, ṣé òun wá èmi? Ó ṣe máa sọ pé ò tí rówó raṣọ. Èló náà ń taṣọ òun. Ìwọ òdìdí ọmọ onílé ọlọ́nà. Ìwọ náà wọ́n ti bàbá ẹ̀ tó ń gbìn sí bíbá ẹ̀ náà. O ṣe nílò tó fi máa à stop ẹ̀ náà, ṣé òun ṣeré ni? ṣíṣì ẹ ń jọ ṣéèyàn máa ń lọ́kọ ńlẹ̀ kó tún fọwọ́ kó mi ni wọ́n mi tí ìrówó ni jàre fẹ́ jù sórí gbogbo eléyìí ó dàbí nǹkan òun wáìn mi because me understand ah, mi ò mi ò yé mi o owó ìwọ. ṣíṣe mi tí wo wọ aṣọ. ṣé you dey wine mi ni ṣé you dey put mi ni ṣé o ń ṣeré ni. mi ì ṣeré náà ó ṣì máa ní mò ń ṣeré oyún tèmi gan ń ròun sí ni pé ṣé o dẹ̀ believe pé tẹ́ ju tèmi mọ̀ kò ní rówó raṣọ. no kò possible na ọgbọ́n wọn no possible at all. Ah, kò possible èmi gan mọ̀ kò possible na. kò possible rárá. ṣé o rí orin tí dáadé ẹ̀kọ́ sí ẹ ọmọ bàbá olóye àyà àà. Ah, no àpọ́pọ́sẹ̀ ah, ẹ̀ then get bastard money na ṣé ah but wetin me i dey think be say o lè fi máa test ẹ o. Eh o fẹ́ máa test mi. yeah of course. fún kí ni yẹn. Ah, ó lè fẹ́ mọ oríyàn tó jẹ́ bí yóò láwọn pé bí yóò kàn fún máa gbowó lọ́wọ́ òun ni. yeah. and ǹdẹ̀ wá rò bẹ́ẹ̀ o. and tí mọ́tà yẹn ṣe wà nísìnyí wà ní láti fún lówó yẹn oná pè ní commitment fee ìwọ wàá kọ́ fún lówó tó bá ti gbà yẹn àbẹ̀sí gbowó lọ́wọ́ ẹ̀ nìyẹn. ọ̀rẹ́ mọ̀ mí náà ìwọ gan orí mi tán náà ó mọ̀ pé mi ìlówó lọ́gbẹ̀ẹ́ mo ti fẹ́ rówó. Ah, bọ ọ̀rọ̀ tá à ń sọ yìí na like pípẹ́ fẹ́ máa ṣe sógúndógójì o so wà á ní láti wá fún ni o ọlọ́run. ẹ kó ló ń ràn mí lọ́wọ́ màá try láti wá ọlọ́run máa rẹ̀ lọ́wọ́ màá try láti wá ẹ pàdé ìgbọ́n tí mo yà bí mo rí bóyá bíi two hundred nílẹ̀ kí n kàn fi. two hundred èmi gan fẹ́ ra five mo need hundred naira gan you no get hundred naira for am. no worry we go ṣáà sí ṣá. ah ilé ọlá. Hmm. torí mo fẹ́ kọ́ bọ́ lójijì ni eh. Eh, ibi tá à ń lọ náà ládé. Hmm. Eh, àmọ́ kí wàá ní kókó wa láàrin. torí àwọn ọ̀rọ̀ tó máa ń sọ fún mi látijọ́ yìí kọ́ mọ́ rò pé mo gbọ́ mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé mo gbọ́ ó ní kí n rọkọ̀ fún àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀. mo ti wá sí náà láti rọkọ̀ fún ọ báyìí. sífù sífù. Ah, kò sì ní bàjẹ́ fún ọ. Ah! àwọn èèyàn máa ń béèrè pé kí ló lè bọ́ọ̀lù èmi àti ẹ bóò la lè jọ máa rìn èyí tí wọ́n lówó tèmi ò lówó mọ́ lásìkò tèmi ni ètò lásìkò yìí máa ọlọ́run ọgbà fún mi tí ìwé sọdí tí wọ́n bá sọ̀rọ̀ tí ò ní gbọ́. ẹ wo lásìkò tó jẹ́ ń wá kí ebi ní bá ti ní ìwọ náà ló ní. <laughs> <laughs> èwo wá ni àwọn àbí èwo ti ánú gbogbo rẹ̀ báyìí o. sórí eléyìí mo fẹ́ rà fún àwọn ọmọ torí ọ̀dára rẹ̀ tó dàbí fi lórí rẹ̀ àwọn méèkì ọ̀ láìkè. ọ̀dọ́ ni yàn. tó o mọ̀ pé ọ̀dà àtẹlé ọ̀tàn yẹn yẹn yẹn. àmọ́ àwọn ìyá wọn àlòkù mo fẹ́ rà fún àwọn ìyá wọn. Ah, hmm. síìpù síìpù bí ètí tuntun ló gbé àwọn akínní ìwọlé bí wọn náà lọ ń yọ ọjẹ lọ ń yọ ọjẹ tó èkú wọn tó gùn èwo là ló gún ọkọ yìí rà fún ọ. tí n bá ń sin nǹkan wọ́n gbé kínìdì ni. ń da kínìdì. tó o mọ̀ wípé èkínní dẹ́rẹ́bà ní ń gbà fún ọ. ọ̀ ni ìsì mọ̀wọ́ dẹ́rẹ́bà rú ẹ̀ǹtí ọmọ wa wọn bọ́ ẹ̀ǹtí ó sùúrù abẹ́ǹtí ó ní sùúrù yàtọ̀ fún eléyìí gangan á obìnrin wọn á kàn bẹ́ẹ̀ wọn tẹ́ pé alámàrèwọ́ ni ah, wọ́n ní wọ́n pa wọn mọ́tò tí wọ́n á lọ́mọ fọkọ̀ tuntun kọ́ wọn mọ́tò ní kólú ẹ̀ má jẹ gbèsè. Ah, ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tó bá ṣe pé àwọn eléyìí tí ń ta ọkọ̀ ní ìgbà tí wọ́n bá ní gbégilódò ni gbégilódò ni ìbá ní ọ̀rà fún wọn torí bọ́kọ̀ ọ̀bá níwo wọn ò lè fi kọ́ mọ́tò. ọba ọba ti ń gbégi tó a tó ń gbégi lódò ìwọ lọ ra yín fún àyàwó ẹ torí ìgboro náà ìyàwó tèmi ọmọ lọ wọn lọ inú igbó. ẹjọ́ ara pọ́npọ́ fún ń bà náà gbogbo wọn mèrè. rárára mi ah. mo ti dáyé báyìí tá a gbé yàn gbọ́njú yín ìrírú ẹ̀ rè. Ah. Hmm. nígbà tí èsì pé ní o sí ìbò sí ìfò èyàn lọ rọ ẹ̀kọ ẹyọ kan ó rà fún ìyàwó ọkọ ẹyọ kan ó rà fún àwọn ọmọ bíi ọgbọ̀n sẹ́yìn nípa ayé ṣe sí. fẹ́rẹ́ ayé kì í ṣe wọ́n ọ̀run gan ṣe wọ́n hmm. kódà tọrọ wọn bá búrẹ́kẹ́ tán wọ́n kẹsàn-án ilé ìbò yóò nìkan. ẹ dákun tá àìbá wí tẹ̀mí ìbá wọ́ ta ni àwọn ọmọ kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ nínú àwọn ìyàwó. sẹ́yìn gbàmọ̀ràn bìnrin ọ̀yọ́ ta ni ìtumọ̀ mú kìlọ̀ ìwọ ni. fọ́kẹ́ ni. ẹbí wọn dẹ́fà ìwọ́n díẹ̀fà ọwọ́ díẹ̀fà báyìí ni kí n máa gbé tí ọ̀rọ̀ mi ti yọ bọ́lá wọn bá wá bọ́ ọ ṣe tọ́gà bá fẹ́ jáde ìyún sífù wọ́ lọ́wọ́ àwọn táwọn ìyá náà bá tún fẹ́ gbọ́kọ̀ jáde ìwọ náà lọ́ọ́ wá wọn táwọn ọmọ náà bá tún ní àwọn fẹ́ gbọ́kọ̀ àwọn jáde ìwọ náà ló tún wá wọn. mo gbá kàńtàǹtì eh, o ti káǹtì ẹ̀ tán nù o o pe geregere sọ wá ní tó ní ọ̀sẹ̀lẹ̀ sí mi yọ padà ṣẹlẹ̀ sí ọ. Ah, ìwọ náà ó sì géètì fún bàbá ó sì géètì fún ìyá ó tún ṣí géètì fún ìyàwó ó tún ṣí géètì ó tún ṣí fáwọn ọmọ ọmọ ọmọ ó sì. Ah, ọlọ́pàá èwo ń tèpè ẹkẹlẹ gbé kẹlẹ jù ajùdérí ọtí ẹjú gara wa. ìsájú àwọn ọsẹ fẹmi. Ah, ebi iṣẹ́ ọgbà ni. iṣẹ́ kí lọ gbà iṣẹ́ kí ni kí n wá kọ. Ah ètò àánú rẹ fi ń ṣe mí ni pé mò ń wojọ́ tójú ẹ̀sìn rẹ tó súbà ìtì ọ̀rọ̀ kọjá péjọ kan náà tí sífù fẹ́ jáde láago kan náà ni làwọn ìyá náà fẹ́ jáde àwọn ọmọ náà tó fẹ́ jáde wọ́n tó fẹ́ rún òròfó ńsẹ́ ń wá òbó ṣe wà kọ̀ mọ́. ẹ bọ́kọ̀ kan náà lágbè jáde ah. a sinra wa ní ọkọ̀ ní bí sandini eléde. tẹ́ ń gbọ́ nǹkan sandini elége kọ́ sandini eléde ni tẹ́nìkan bá lọ lágẹ̀lú tẹ́nìkan lọ ẹgbẹ́dá tẹ́nìkan lọ akó wọn jọ ṣé ọmọ gbìyànjú àkáàkiri. ẹ ti ń ṣé ti àìgbádà ní kọ̀ọ̀kan kó lọ ni àbí ti lágẹ̀lú. ìwọ náà mọ̀ bóyá ṣe bóyá òpin ààrẹ mẹ́ta ni tọ́gbọ̀ nu ọkọ̀ kọ̀ọ̀kan tọ́gbọ̀ nu ọkọ̀ kọ̀ọ̀kan. ìwọ náà wà á mọ sígẹ́ẹ̀tì tí rìn lọ tí rìn bọ̀ ni a nísìnyí bíbá ti nísìnyí ẹ ọmọ sígẹ́ẹ̀tì lọ́mọ bá lọ lọ́mọ bá bọ̀ lọ́mọ bá lọ tó ti yé ọ. ẹ dákun sẹ́mi gan èmi ò ti ní sígẹ́ẹ̀tì ilẹ̀ níjọ́ tó bá tó dé nítòtí ilẹ̀kùn géètì padà ojo mo ti ń wù ọ tipẹ́ ó fò lè já ní olé yìí. Hmm, ọkọ̀ tí wọ́n wá kó náà kò ti kó jáde. ìwọ gangan náà mẹ́nu lé tí wọ́n bá parẹ́ ẹ̀ lọ́mọ tí ẹ jọ lọ. Eh, ọlọ́pàá tí ó gbé rẹ̀ gbà eh, ṣé n tó ń sọ èsì ìdán lójú kò fò. Ah, ah, wọn náà mọ̀ pé nǹkan tí ojú tèmi ò bá rí ẹnu mi ò lè sọ láéláé. torí ìrìkúrì lójú rẹ rí i o torí bò ní sífù ó ṣèrò pé àwọn fẹ́ ra mọ́tò ẹyọ kan ṣoṣo fún mẹ́rin mọ́tò kan fọmọdọ́sìn ní méjì. Ah, n òye mi náà nu o Eh, àti pé kò tẹ̀yẹ kó yà wá lẹ́nu ná eh, gbogbo wa náà la mọ̀ pé sífù ọ̀kàwé débi tí wọ́n kàn gbọ́n orí. ṣé pòǹbù sífù nìyẹn pé ọpọlọ wọn ò pé rárá. pọpọlọ wọn bá wá pé bí ìbá ti pọpọlọ wọn yóò rò mọ́tò ẹ̀yọ kan fún yàwó mẹ́rin mọ́tò kan fún ọmọ dọ́sìnì méjì. ó ṣáà ń tẹnu mọ́ ọmọ dọ́sìnì méjì látàárọ̀ ni báwo ni wọ́n ṣe mọ̀ pé dọ́sìnì méjì ni wọ́n. èmi wọn kà wọn ni. àwọn kan wọ̀nyí kọ́ ọmọ fọlọ́mọ o. bọ́mọ bá ti pọ̀ lápọ̀jù èèyàn kà nǹkan tèmi mọ̀ wípé tèmi mọ̀ ni wípé wọn ò tó dọ́sìn méjì rárá. Ah, ṣé mọ́tàn wọn ju dọ́sìn méjì lọ ah, ah. ṣé torí pé mò ń sẹ́nu kù sí ìfùsàpè àmọ́ hmm. ó ju dọ́sìn méjì gan-an lọ́wọ́ bá ní àmọ́ kà wọ́n. Eh, ó dáa mọ́ kà wọ́n mò ń bọ̀. ọláwálé wọnú ọlá tẹ́jú ọlá ọláwíyọ bísọ́lá ọláyanjú ọdún ọlá sọlápé jókòó tọ́lá. ẹ mọ̀ kan ẹ dúró ẹ gbọ́n ìgbà tí mi fẹ́ sọ fún yín sìn mọ́tò tó wà ń lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n wa tó wà ń lẹ̀ yìí báwo lẹ fẹ́ ṣe gangan ìmẹ̀lẹ̀ gbọ́n wa báwo lẹ fẹ́ ṣe gangan. bros ó dàbí pé o mọ nǹkan tó ń sọ kí ló ń ṣe tó ń ṣe balabala bẹ́ẹ̀ tọ́lọ́ lóye dùdùmọ́ ta báyìí bọ́dà kó mọ nǹkan tó ń sọ ni o ẹ jọ tó lọ mọ́tò tí bàbá gbé sílẹ̀ fún wa báwo la ṣe fẹ́ ṣe nǹkan tó yẹ kó sọ nìyẹn. òun lè fi gbọ́n yẹn báwo la yẹ fẹ́ ṣe gangan gangan kò tí fẹ́ gbọ́n gangan nìyẹn. mọ́tò um, kò sí nǹkan kan ṣe a máa fi mọ́tò yẹn sílẹ̀ fún wọn. ẹ jẹ́ ká fi mọ́tò yẹn sílẹ̀ fún wọn. yẹ yẹ mi ìgbọ́rú ẹ̀rì ah, ẹ wá ogún Baba wa ni àwa ló rà fún bros Baba ṣe máa ṣe ká ṣe ṣe a máa pín ní. gbogbo wa la jọ ní kinní yìí mọ́tò tó wà nílẹ̀ yìí a máa pín ó ti yé nǹkan tó máa ṣẹlẹ̀ gọ́gọ́gọ́gọ́ ni a máa pín nǹkan tó máa ṣẹlẹ̀ gọ́gọ́ nìyẹn. tẹfẹ mi friday. Um, ṣe rí ẹ̀yin boys yìí ọmọ kékeré ń ṣe yín ṣé ẹ̀yin ò mọ̀ pé ọ̀rọ̀ mọ́tò yìí ó dàbí ìgbà tí wọ́n ra ẹyin ẹyọ kan fẹ́yàn mẹ́ta ni báwo la ṣe fẹ́ pín. bàbá wọn máa pín sà ọlọ́run ẹlẹ́dàá gbọ́ wọ́n máa pín dọ́gbadọ́gba tí ìfẹ́ bá ti wà níbẹ̀. ìwọ náà gbọ́ nǹkan tó sọ. tí ìfẹ́ bá ti wà níbẹ̀. Ah, ah. ẹ ra mi ẹ gbà mí ẹ sọ̀rọ̀ ìfẹ́. ìfẹ́ ẹ gọgọgọgọ kò ní yẹ ibi tó gbé gọgọ wọn ní jèrè ń bẹ èmi tèmi wèrè la máa tì bọ́ la máa fi wèrè pọ́ọ̀tì wèrè ẹ má ṣe bí client pakistan mm. lẹ straight orí yín ó yẹ yín mẹ́rin wèrè la máa tì bọ́ la máa fi pọ́ọ̀tì ẹ gọgọgọgọ kò ju bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń bẹ. Mm. bros èmi ò mọ nǹkan kan pa ẹ o àmọ́ lọ́wọ́ tèmi wáyé mọ́tò a máa ṣà tó bá ṣe ṣà ni wàláì mi bá yín sọ nǹkan tí màá ṣe ni mo ti sọ yìí a máa pín ni o máa máa pín ni o ẹ fọ níṣà. ẹ gbọ́ ẹ jẹ́ ká kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà wọ́n máa pín mọ́tò ó jẹ́ pọ́pọ́ fún. àwọn ò ní gbọ́ tiyín láéláé. ìwọ ló máa gbọ́ tiwa. mújẹ ni mo ti gbọ́ tiyín àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ ẹ́ pé a lè fi ara wé àwọn ọmọkùnrin yẹn o. Ah, nǹkan tèmi ò kí máa ń fẹ́ gbọ́ nìyẹn o. jọ ó ní a lè fi ara wé àwọn ọkùnrin ìjọba ṣe bí ọmọkùnrin mi kọ́ la ṣe bóbìnrin ni. ó sún mi o ibi òjù bí lọ bí a ṣe bí ọmọkùnrin la bí ọmọbìnrin hmm. wo gbogbo wa láti ẹni right lórí mọ́tò tí chief ra fún wa. because ìgbà tí chief máa ra mọ́tò chief ò sọ wípé ọmọkùnrin nìkan làwọn ra mọ́tò fún chief ní gbogbo ọmọ inú ilé pátá làwọn ra mọ́tò fún. ẹ̀rín jẹ́ ń pa mi ẹ jọ ṣé tí bọ̀dà wálé bá fẹ́ gbé mọ́tò jáde ṣé ẹ dì wọ́n lọ́wọ́ mu ni pé kọ́ má gbé mọ́tò jáde ni. Ah! ilé ọlá. bọ̀dà ọláwálé ṣé ẹ mọ̀ pé àwa nìkan kọ́ la ní mọ́tò yìí ẹ rọra lórí ọ̀rọ̀ mọ́tò yìí o. ìgbà náà wọn kọ èmi kọ́ làkọ́bí ni ṣé àkọ́bí ọmọ pé méjì ni èmi ni àkọ́bí ọmọ sífù tí ò ní ráífà ńgbà tẹ wá jákọ̀bí ńkọ́ ṣáwọ ọmọ yòókù tán bí ṣáwọ ò lẹ́tọ̀ọ́ sí ni. bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ kan náà ni gbogbo wa ni. ẹ wá ó dàbí ẹni pé kò yẹ yín àbí ẹ jẹ́ kí n sọ fún yín ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́tọ̀ oníkálukú nílé yìí o kẹ́ ya mọ̀. bọ̀dá mi bọ̀dá mi ewu ẹ má jẹ́ kán sọ yín lẹ́nu o. dá padà sọ ta ni lẹ́nu alẹ́ sọ mi lẹ́nu. ẹ̀gbọ́n wo kò sẹ́ni bó tó fẹ́ sọ yín lẹ́nu ẹ máa jáyé yín lọ. ó ó sori rẹ jàre. ọlá mi jù ìwọ náà tún ṣàìdù wọn ni. Ah, ah, kí ló fẹ́ kí n sọ. wo wo fi sílẹ̀ jẹ́ kó máa tàn wọ́n. títa ni èmi wá jẹ́ ọmọdé tí mo ti ti kú tàbí àbí ìmọ̀ kan tí mò ń ṣe. ẹ ò tẹ bá lẹ́ẹ̀ni gbọ́ ẹ̀ni gbà máa fẹjọ́ yín súnmọ́ mi ni ẹ sì nǹkan tẹ máa ṣe. wọn ò bí ọ̀dà. ẹ gbọ́ tó bá bí nínú yín ẹ̀yin tó bá bí dànù yín mo sọ fún yín ẹ lè fẹjọ́ mi sùn mi mhm. inú lè yóò gbóná mọ́ yín. wọn àbí ẹ̀mí dàbí. ẹ lè sọ. wo ẹ̀gbọ́n mo wà lẹ́yìn o ẹ máa ṣe dáadáa lọ́tí mo wà lẹ́yìn. kí ló tó ń ṣáìdì wọn gan. Ah, ah. kí ló fẹ́ kí n sọ. Ah, o ní láti sọ nǹkan kan náà àbí kí ni wọ́n rí ti bèrè. ẹ wo ẹ wo ẹ má pè mí sí ẹjọ́ ẹjọ́. lè mọ mú yín lọ́ọ̀fẹ́ sí ni náà. oh thank you very much. kò tán síbẹ̀ o àgbà one thousand naira tó kù lọ́wọ́ mi wà fi ṣòwò mọ́tò tó bá ti ń lọ. you really surprised me thank you thank you god yeah. bless you ṣe ṣe gan. you're welcome. ah thank you very much o ṣe gan ni in fact mo ṣe wá gbà pé onífẹ̀ẹ́ mi ni mo ṣe wá rí eh. láti èní lọ gbogbo ara mi àti mo yànda ara mi fún ẹ láti èní lọ pátápátá. ẹ má já lọ síbẹ̀ ilé ọlá ilé ọlá ẹ má já lọ. fìyàwó tó lé ọgbọ́n ló gbà obìnrin kan o wàhálà kan ni obìnrin méjì wàhálà méjì ni wọ́n. lóbìnrin lọ́rùn láyé wàhálà ògo ló ń pa láìsùn ọ̀tá àfọwọ́fà ni